adáwọ́pẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìpẹ́ ìgẹ̀ fún ọ̀ṣájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́nu ọmọ bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tẹ́bi dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ tí ọlọ́run ọba lè fi ọlá fún àwọn òbí tó bí wa wọ́n bá wa san lẹ́sàn-án lórí gbogbo àwọn olùkọ́ wa náà àbí ọ̀rẹ́ ọlọ́run ìdùnnú gbogbo gbà wọn dákun sáà bá wa ṣe fún wọn ẹ̀rọ àmọ́ sí arahamu rahim abẹ́rẹ́ wọn fẹ́ni kọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ jíjẹ mímu níná lílo wa ẹ̀rọ wọn bá ọlá ojú kọ́ máa sí ìrọ̀rùn ẹ̀rọ àmọ́ sí arahamu rahim. asùbàtà àárọ̀ tèmi ìtẹ̀síwájú nínú tafsir suratul azab àyà tí a ti dúró òun ni àyà ẹlẹ́ẹ̀kẹrìndínní ọgọ́ta ní ti ọlọ́wọ́n bá lè ti ọlá tó ti ń pàṣẹ ìmọ̀ àti àsàlátù fún anábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí a ti sọ ọ̀nà gbà àsàlátù irú èyí tí ọlọ́lá jùlọ ta lè mọ̀ sí fún anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹgbàá wa rẹ̀ ti wá lọ́dọ̀ anábì nígbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà lọ bá ànẹ́bì ní wípé eré ànẹ́bì ó ti kọ́ wa bá ti máa kírun ṣùgbọ́n èyí tọ́lọ́run tó sọ wípé ká máa fẹ̀fẹ̀ láti fún òyì ìbò láwọn ṣe é ànẹ́bì ti kọ́ wọn ní sọ̀láàtù Ibrahimiyya níjọ́ náà ilé òfin hàn wáyé pé báwọn máa sọ̀rọ̀ àsàlátù kan gbé sípò ara wọn kò sí àsàlátù tó ṣe déédéé àsàlátù Ibrahimiyya torípé kẹ́ni torípé ànábì gangan ló kọ́ àwọn sọ̀hábà táwọn sọ̀hábà sì lọ béèrè wípé irú àsàlátù ni káwọn máa sí fún ọ. eléyìí ń jẹ́ kẹ́mi ó balẹ̀ lórí ẹ̀ pọ̀ pé gbogbo àwọn fàǹfà tó wù kó lè máa wáyé lórí àwọn àsàlátù míì àbí ọlá tó lè ní lọ́dọ̀ àwọn ẹlòmíì kọ́dà àsàlá àwọn àsàlátù míì lọ́lá lọ́dọ̀ àwọn ẹlòmíì dípò pé téèyàn bá ti ṣe é ó ju kéèyàn ó kírun lọ téèyàn bá ti ṣe é ọlọ́lá ju kéèyàn ó gbààwẹ̀ lọ àwa gbàgbé orí mímbà níbí náà mo ti sọ ọ́ rí pé kì í ṣe pọ́rọ̀ pé èèyàn ẹ ṣàjírètì pé ẹ bọ́yá bákan eléyìí ṣẹlẹ̀ rí tí mo rẹ́ tó wá béèrè irú béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi ni. ọ̀rọ̀ tí mo sọ yìí nísìnyí ọ̀rọ̀ tó ti lé níbi ọgbọ̀n ni. arábìnrin náà kàn wá ń jọ náà kàn wá bá mi a ah, àfáà inú àwẹ̀ ni ìfigbàgbó tó mo ti sọ lórí mímbà rí dáadáa inú àwẹ̀ ni ọkàn wa bá mi ń jọ́nà yìí pé afá tí àwẹ̀ ní sọ̀rọ̀ ni mo ní pé ló ọ̀ràn èèyàn ló pè ẹ ṣé ọlọ́run wa ta tó lè ṣe a dípò rẹ̀ tẹ́yẹ lè fi máa jẹun mo ní pé kí n lórí gbogbo èrè tó ń béèrè yìí mùkádàmù lòún ti ń bọ̀ báyìí mùkádàmù jẹ àti seven ohun tó wá ń sọ fún kókó náà wá jẹ òun wá sọ fún pé àṣírí náà wẹ̀ làwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan fi àjẹrà yín èyí fi àjẹrà yín ni àwọn ọmọ àsọ̀látù táwọn lè ṣe òun náà ni sọ̀látù sọ̀látù lè fàátì tọ́wá ti fi sọ̀látù lè fàátì mẹ́ta ó ti ju ládàá àwẹ̀ tí wọ́n lọ ń gbà lọ. òun tí wọ́n náà bá lè bọ́ bí kò jẹ búrẹ́dì àti seven up tí wọn náà bá ti sọlá tó lè fàátì ó ti lọ́lá ju ààwẹ̀ lọ nítọ̀ sọlá tó lè fàátì tó ń sọ yẹn ta lẹni tó kọ́ ta lẹni tó hun sọlá tó kọ̀ wá látọ̀dọ̀ ẹnìkan ju sí Amara Tijani lọ sí Amara Tijani dẹ̀ ní onígbà tó wáyé kò sínú sọ̀hábà kò sínú tàbíyìn ẹ̀sìn sì ti pé káànábì tó jáde láyé ẹ̀sìn ti pé اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ti sọ yẹn bá ànábì yìí pé èmi lẹ́sìn pé o níjọ́ tó sì sì ti pé yẹn sí àwọn láti dání òfin ìdáyé ńgbà náà lèlè tí ó wàá sọ yìí pé òun ló fẹ́ fi yókù kùn torí ìdí eléyìí kẹ́nìkan wa máa gbọ́ lábọ́sọ̀ látù kan ju sọ̀látù Ibrahimiyya lọ eléyìí ìfẹ́ nu ni o èyí tí ànábì kọ́ àwọn sọ̀hábà wọn náà ní sọ̀ràtù ìbùrọ̀yìníyà asàlàyé léyìí fúnra wa lẹ́ni àyà tá máa fi tẹ̀lé wọn náà ní àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́ta tí ọlọ́run bá àlékè ọlá tó jẹ́ ká máa ìyà eléyìí tí ọmọ wà fún gbogbo ẹni bákan náà ẹni tí ń fara ni ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mùmìnì náà kí ni ìdájọ́ eléyìí náà níwájú ọlọ́run ó túmọ̀ sí pé àyà yìí fẹ́ sọ ìfaranira wa láàrin ara wa ẹni tí ń fara níyàn irú ìdájọ́ wò láfuru ẹni bẹ́ẹ̀ àwọn ayáwọ̀ yìí yẹ kí gbogbo ẹnì tó bá di ipò kan sí kejì mú kọ́mọ ọmọ rúùtù mà wáyà wọn yìí o. ìdìpò mú náà sì bẹ̀rẹ̀ látara inú ilé oníkálukú o ìwọ kọ́ ipò náà nìwọ náà dì mú tíyàwó rẹ bá fẹ́ ròyìn rẹ irú irú nǹkan wo ló lè fi qualify yẹ tó lè ròyìn yẹ pẹ́ni tó wà kẹ́rìn ni ọ́ ẹni tí èèfara ni obìnrin tó lè fi ròyìn rẹ lọ́wọ́. ibi àwọn ló ti bẹ̀rẹ̀ débi bí ipò òun náà bá ti wá ga dé olórí inú ilé náà ni ó di olórí àdúgbò olórí àdúgbò náà ni ó di olórí ìlú bó ti lọ náà nìyẹn bó ti wá wù kó tó bó ti wá wù kó kéré tó bí sì wù kó tóbi tó ìbí ìnira yẹn náà bá ti pọ̀ sí àbí báwọn tó náà bá ti pọ̀ sí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ náà ti pọ̀ sí o bákan náà ọlọ́run tó wá dátà nábì yọ lọ́tọ̀ níbi ìpè nínú àtà nábì ó tún yàtọ̀ sí tàwọn ẹ̀dá yòókù kéèyàn ọmọ bara ní ànábì àwọn òkú sí tó ń bẹ láyé ni wọ́n nínú ọ̀nà tẹ́yàn lè fi fara ní ànábì àfàwà Ibn Nasir As-Sa'idi wọ́n ní nínú rẹ̀ náà ni kéèyàn ọmọ bú ànábì tí ó sì sí láyé mọ́ náà ara nira ni bákan náà gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ìṣe ẹ̀ tó gbé kalẹ̀ kéèyàn jẹni tí ọmọ da ojúkò rẹ̀ rú tí ọmọ fẹnu sáátá ẹ̀ nínú ìfarani ànábì náà lọ́wọ́ ọlọ́run bá alekọ la ń sọ fún auzubillahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. إن الذين يؤذون الله ورسوله ولعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد اعتملوا بهتانا وإثما مبينا يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفنا ولا يؤذين وكان الله غفورا رحيما ọlọ́run ọba ọba àlekẹ́ ọlá ń sọ fún wa nínú àyà yìí pé iná lẹ́dínà yóò dùn lọ. eléyìí ń jẹ́ uslubu lxabaru fi ilmi balagha uslubu lxabaru nìyẹn wà dhalika lxabaru mu'akkad bitawkidin iná lẹ́dínà dájúdájú. àwọn ẹni tó ṣe wípé yóò dúnà lọ tí wọ́n fara ní ọlọ́run ọba wà rọ́tù òòlà àtòjíṣẹ́ làánà ọmọ ọlọ́run fi ìdúnìyà ìgbégínà sáànù ọlọ́run ọba yóò máa jẹ́ tiwọn láyé ọlọ́run ọba àlekọ́lá ní òun ó gbèrú àwọn èèyàn bẹ́ẹ̀. jìnnà sáànù wọn ọlọ́wọ́n ọba láyé ń bí. àwọn àbọ̀ onímọ̀ tafsir wọ́n ní èwo ni ìtàpè ní ìfarani ọlọ́wọ́n ọba táàbì sọ pé ẹni yìí ó ń fara ni ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba àlekè ọlá nínú ọ̀nà tí wọ́n lè fi fara ní tó lè máa jẹ́ ìnira léyìí tó sì jẹ́ sí wípé àdìsí wá lórí ẹ̀ nínú tíra báwa Imam Bukhari kọ́nà bá ẹnu tí wọ́n wọ́n ní qala Allahu ta'ala kadhabani ibnu ádámà. wọn lọ ọba àlékè ọlá sọ fún wa eléyìí tí ń túmọ̀ sí àdísìrì kúrísí kàdábà ní ibnu ádámà ọmọ ànábì ádámà pè mí la kó di ìfagáde pé pé yúdúnà lọ́à pèlè kẹ́dìbì àlẹ́ yìí ìparọ́mọ́lọ́hún ìmọ̀ àdáda parọ́mọ́lọ́hún tọ́lọ́hún ò sọ ló sọ ṣe léèwọ̀ káwọn èèyàn máa ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn ṣe lẹ́tọ̀ọ́ káwọn hádà mí nàlẹ́ kẹ́dìrì alọ́lá ìparọ́ mọ́ ọlọ́run ọba ntọ́lọ́run ọba wí táwọn yẹn wọn sọ pé ọlọ́run ọba wí ìnira ni ń kó bá ọlọ́run ọba. àwọn ìntìkọ́sù ù bí wọ́n sì í bẹ̀rẹ̀ àjù yìí máa fi àwọn ìròyìn tó káwọn yẹn kó wọn fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn láwùjọ tẹ́rí àwọn lè kó mi elu ń jẹta pé ẹlòmíì yóò lóun fẹ́ òun sọ nǹkan táwọn èèyàn sì táwọn èèyàn sì gbọ́ rí ó lè pé òun mọ nǹkan tọ́lọ̀ wọn ọ̀mà ẹ wò ká ìsọkúsọ lọ́sọ yẹn wọ́n mọ nǹkan tọ́lọ̀ ni ma rẹ̀ ń dé tó bu aṣọ ọmọ tọ́lọ̀ wọn ọ̀mà táyà bá wà gbére pé kí ni nǹkan tí mọ̀ àà kọ̀ǹfàm ní tí mo sọ yẹn nípa wàá mà tọ́lọ́wọ̀n ọ̀mọ́ ń bẹ̀ kí wàá ní nǹkan náà ẹ wá sanwó ẹ <laughs> ibi tó tó dáa sínú ẹ kọ́ wá sanwó ẹ àwọn èèyàn sì wá torí sí ọmọ ní gbogbo wa yìí níjọ́ tí wọ́n bí ọsọ ọmọgbà náà ni aago mélòó ni ìṣẹ́jú mélòó ni ọmọgbà yẹn wọ́n pàtàn fún ọ náà ni asámọ̀gbà tí wọ́n bí wa ọlọ́run fún ẹ ọmọgbà títí ń jẹ́ ọlọ́run bọ̀ kò sí mọ̀gbà tí ò ní jẹ́ ọlọ́run mọ́ èsì wọ ọmọgbà tí wọn náà ní ìwà tó kù sí wọn náà mọ̀ èyí yọtọ̀ wá kú wọn kàn lọ pé lágbájá jáde láyé nítorí kọ́kọ́ sọ òun náà àkọ́kọ́ náà káṣẹ̀ wọ́n máa ti máa sọ lórí ntí lórí tó lóun èyí tó ti kọ́kọ́ wípé ọba ọmọ yẹn àbùkù ní fọlọ́hùn ìnira ní fọlọ́hùn kéèyàn máa ṣe náfúyò lẹ ẹlmì wàǹtí sáàbò lè ìlàlá hànzá nínú kẹbì nínú irọ́ tó tóbi tọ́nà ọba àlekọ́ lábínú sí tó sì ń jẹ́ ìnira fọlọ́hùn táwọn èèyàn sì kíyèsí àwọn sì tún máa ń sọ láwùjọ kọ́dà àwọn èèyàn tún máa pẹ́ àwọn onímọ̀ yẹn pé ìmọ̀ ti ṣètọ́ọ̀nì nìyẹn gbogbo ìmọ̀ tẹ́wàá ti ń fàbùkù kan ọlọ́run ọba kò sábà níbẹ̀ o ìmọ̀ téèyàn mà ti ń buyì kún ọlọ́run ti ń fún ọlọ́run lápọ́nlé òun nìmọ̀ o ìmọ̀ téèyàn mà ti ń sọ bọ́lọ́run ti jẹ́ gangan fún rẹ̀ òun nìmọ̀ o ṣùgbọ́n ìmọ̀ tó o mà tó ẹ pàbùkù ló fi ń kan ọlọ́run ọba lórí ẹ̀ tó wàá sì ń ju ara o kódà àìmọ̀kan rẹ̀ kèé tún ṣe jáàlù bàtì kí la máa pè é jáàlù múra kábò àìmọ̀kan tó gbọ́ máa pọ̀n gbogbo ìmọ̀ tó wá ti mọ̀ tó ń pè ní mà tó wá jẹ́ sí pé àbùkù ló fi ń ṣàfihàn sọ́dọ̀ ọlọ́run bí kẹ́nìkan sọ pé pé áà níbi tí àwọn ọ̀sẹ̀ lọ́hùn dé àbí ibi tẹ́sẹ̀ àwọn èyí dé ọkọjá kí ìyá ọlọ́run ọba àtàn kágbára ìyá ọlọ́run ọba àtàn tó káwọn mọ́. níbi táwọn wá agbára dé ah, ah, gbogbo ló wá agbára dé tó di agbára tó ọba lọ. tí wọ ọlọ́run tẹ gan tó ròyìn ara ẹ wọn náà o ìyàwó wọn náà bá ti wọn anábì ń sọ fún wa yìí pé ọlọ́wọ́n ọba àlekè ọlá ní kàdábà ní ibnu ádámà ọmọ ànábì ádámà pè mí nírọ́ wàlámì yẹkùn làwù dálíkà wàlámì yẹkùn làwù dálíkà iye òsì tọ́ fọmọ ànábì ádámà kọ́ máa sàfihàn sọ́dún wọn lọ́wọ́ ní ọmọ ànábì ádámà ń bú mi wàlámì làwù dálíkà eléyìí ọ̀lẹ́tọ̀ fọmọ yẹn kọ́ máa bú mi wàfẹ̀fẹ̀ yìí mùsùlùmí. nínú ẹgbà wáyà míì táàrí inú tíra bá wa imam muslim wọn là bá wa bú rírà gbà wá látọ̀rọ̀ àti gbé yakunu Allah tabaraka wa ta'ala ọlọ́wọ́ bá lè tọ́lá sọ pé yùdíní ibnu ádámà ọmọ ànábì ádámà ń fara nìmi yakul ìmọ̀ ń sọ lẹ́nu rẹ̀ pé yá khaybata daa ẹ̀rí. ìgbà tó pa sófo bó pèrè ìgbà tó pa sófo bóyá falayako lánàá áàdì kún yá káyébàtà dáàr ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa sọ pé yá káyébàtà dáàr máa o ká ìgbà tá a wà yóò mà dáa ìgbà yìí mà burú ìgbà yìí mà lé ẹ má sọ bẹ́ẹ̀ mẹ́ fàyín ní anadahar ọlọ́ni èmi gan-an nìgbà òkọ́ lèbú lẹ́yìn la òwò àná àrò òun lòun máa yí ọ̀sán rẹ̀. lòun sì máa yí òru rẹ̀ bó ṣe wù ú fàyìn sí ìtú kọ́ba tó hù mà bọ́bá wò ó lè pa méjèèjì lẹ́lẹ̀ kan náà kó wọn pa méjèèjì kọ́ má sí bẹ́ẹ̀. eléyìí náà fi hàn yín pé nínú ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní ni pé ká máa bú gbà ìgbà yóò da ìgbà yìí lé òsín kálukú lè máa sọ bí nǹkan ṣe rí ní sàkáání ẹ̀ ṣùgbọ́n ká máa wá jẹ́ síta àmà ìgbà yóò da mùsùlùmí gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. gbègbà yìí lé gbà yìí burú ọlọ́run ló wù gan nígbà níta ń sọ wọn afárá ní wọn lọ́hùn tá a ń sọ pé ìgbà yìí ìgbà kan ọ̀sán kan ni àwọn ọba lòun wá mí lòun sì máa yí bó ṣe wù wọn á sọ pé ó bí ti ń pariwo lọ́dọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ nìkan kọ́dà ó máa ẹni tí sọ pé ìgbà yìí lé ah àkókò yìí lágbára díẹ̀ o irọ́ ní sì ń pa tó bá fi àwọn pírójẹ́tì sísè lọ́wọ́ hàn yín ẹ̀rọ ọlọ́wọ́ báyìí tó bá sọ tó ní lákàtì hàn yín ẹ̀rọ ọlọ́wọ́ báyìí pé ẹ lóṣù parọ́ pípa yìí lé àsìkò títí parọ́ pípa lé yìí náà ní nǹkan bí mo ṣe rí wo òun náà sì máa sọ fún yín pé gbà lé gbogbo àyòkú náà ṣe ń wí àrẹ́bìnrin ọlọ́wọ́ bá lè tẹ ọlá ní ẹ òun náà ọba náà ni ọba ìgbà tẹ́ ń sọ yìí lórí eléyìí nínú àwọn ọ̀nà eléyìí tá a máa fi fi ara ni ọlọ́wọ́n ọba àlékè ọlá òun nìyẹn ọ̀nà wo làwọn akọ fara ni ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀gbà wa rọ̀ lórí ẹ̀ òun náà ni. ìmọ̀ abú ànẹ́bì ìmọ̀ afẹnu àbùkù kan ànẹ́bì náà ìmọ̀ abú àwọn ará ilé ànẹ́bì ìmọ̀ abú àwọn ìyàwó ẹ̀ ìmọ̀ abú ìlànà ẹ̀ ìmọ̀ abú ẹ̀sìn ẹ̀ gbogbo eléyìí pátá nínú ìnira bá ànẹ́bì lọ́wọ́ ìyẹn lọ́wọ́ bá àlekọ́ lọ́wọ́ ń sọ gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. lánà òmùnlọ omi dúnìyà ìgbéjìnà sáànù wọn lọ́wọ́ yóò mọ̀ jẹ́ táwọn ẹni náà láyé àwọn abóyún tẹ̀sí ní a ilà ànà òmùnlọ omi dúnìyà wà láàkírọ̀ ayé tọ̀rọ̀dà a rà àmàtì ọlọ́run ó lé wọn jáde kó àánú ẹ̀ kò ní jẹ́ káànù rẹ̀ jẹ́ tiwọn wọn parí ìsẹ̀mí ayé wọn sínú àánú bẹ́ẹ̀ bá ń wọ́pọ̀ dáa fún wọn láàárọ̀ bọ́ bá dalẹ́ yóò burú fún wọn níwájú ọlọ́run bóta ẹ pé ìta àyàn máa ń rò kó dáa fún yàn láyé ó lè mẹjọ òun lọ́wọ́ bá àdìpẹ láǹsọ èèyàn lè kọ́lé máa lo mọ́tò kọlọ ó sì sọ pé òun ti gbá àánú kó lára rẹ̀ ṣùgbọ́n àyàn máa wò pé àwọn ah, olówó lọ́wọ́ òun máa pé nǹkan ṣe òun fún rẹ̀ òun náà máa pé nǹkan ṣe ọlọ́wọ́ sì máa pé òun fi nǹkan ṣe ṣùgbọ́n yẹn yẹn lè má ẹlòmí sì máa bẹ tọ́lọ́kàn rẹ̀ balẹ̀ yóò sì máa rí tọ́lọ́wọ̀n ọba ṣe bó ti fẹ́ yóò máa ṣe tọ́lọ́wọ̀n ọba bọ́lọ̀ ti fẹ́ kó ṣe ẹ̀mí tiẹ̀ ló ti balẹ̀ pé alihamudulilayi òun rí tọ́lọ́wọ̀n ọba ṣe bó ti tó àti bó ti yẹ irú ẹni yìí lọ́wọ́ àánú àánú ọlọ́run ọlọ́run ọba àlekè ọlọ́wọ́ nírú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ wàlá àfihàn àádẹ́lẹ̀ ọ̀hún àdàbà mọ̀hìnà ọlọ́run tó bá tún dijọ́ gbé náà rè kíámà wà àádá làhán òun ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ àdábà mòhínà ìyà tí máa ń yẹpẹrẹ ni ìyà tí máa ń sọ ní dèyàn yẹyẹ ìyà tí ó máa fàbùkù kan òun ọlọ́wọ́ bá ti pèsè rẹ̀ kalẹ̀ dè wọ́n níjọ́gbìn dàrí kìyàmà àwọn abọ́nimọ̀ ní wàlẹ́ ákírọ̀ níjọ́gbìn dàrí kìyàmà. أعد لهم أي أيأ وأعذر لهم عذابا مؤينا لهم يذوقون بعد موته يعني وتما طوو tí wọ́n máa máa mú yú ẹ̀ lẹ́yìn ìgbà wọn bá jáde wọn dìde sí yóò wẹ̀rẹ̀ torí pé wá fẹ́ láyé kọ́ wá rí bì kankan ti gbé ọ̀rọ̀ ìfàbùkù kan nẹ́bì lọ́wọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé à ah, tóun bá ṣe wọ́n já kiri lọ bá àwọn èèyàn fẹ́ gbọ́ owó sì wọlé ń gbọ́ kínní kan lánàá mo tuntun gbọ́ lálẹ́ àná ah, subhanallah nǹkan ṣe láyé o àwọn èèyàn ń wá owó bá ọ́ọ̀lì arákùnrin kan ìjà náà ló dé lórí dòwe lóbi sọ ọ wá sọ àwọn nǹkan yẹn tó pọ̀ nǹkan yẹn bẹ lórí fóònù bíi seventeen minutes ni lóbi sọ̀rọ̀ yẹn bíi seventeen minutes interview sọ béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ ni. eléyìí kò súnmọ́ kó jẹ́ irọ́ torí pé kì í àwọn nǹkan tí ń sọ yìí pọ̀ kọjá kọ́ wá jẹ́ pé nǹkan tó ń fabricate náà ni gbogbo eléyìí ọ̀jẹ̀ kò sì kọ́ kalẹ̀ láti ń wọnú wèé tó bá jẹ́ nǹkan tó yẹ fabricate ni ẹnu rẹ̀ ó kọ́lẹ̀ pẹ̀lú bí nǹkan tí ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ 17 minutes wọ́n sì béèrè béèrè lọ́wọ́ ẹ̀kọ́ sì fi kápẹ́ méjì ó sì ń sọ orúkọ àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí gangan ó ń sọ àsìkò tó ṣẹlẹ̀ gangan kí n gàmú kan nú ẹ̀ ó ń sọ̀rọ̀ nípa pásítọ̀ kan tàwọn pásítọ̀ kan tí ń bá ṣiṣẹ́ nínú àwọn jẹ́ra ọba sí tó jẹ́ pé lágbàálá ayé yìí gbogbo ayé lọ́mà ó wá ń sọ báwọn tí wọ́n ṣe mérekù. ó wá náà tó sọ́pọ̀ ṣùgbọ́n ó sọ̀kan pé méyì tóun fa àwọn lẹ́rù jù láyé tó yẹ pé a ah, tó wáyé pé níjọ́ yẹn tọ́wọ́ bá bá àwọn ni tòun ta ó sọ oríṣi táwọn máa fè ó ní nínú chọ́ọ̀chì táwọn bá àwọn máa ń pọ̀ táwọn máa ń rìn káàkiri oríṣiríṣi làwọn ti gbé sínú súùtù táwọn wọ̀ oríṣiríṣi làwọn ti gbé sínú súùtù táwọn wọ̀ fáwọn rìn káàkiri àwọn yẹn. ẹlòmíì ń bẹ wọn lè ti di àgádágodo tí wọn fi di aṣọ pupa sí i àwọn ọmọ wa wo bóyá ẹni tápò rẹ yanu táwọn ojú sí lápò àbí ẹni tó gbé báàgì kalẹ̀ tí ó ra sí báàgì ẹ̀ lẹ̀ táwọn kan jù sínú báàgì ẹ̀ báwọn bá ti wá jù sínú báàgì ẹ̀ tán àwọn ti lọ identify ẹ̀ fún ọ̀gá lọ́hùn-ún ọ̀gá kan náwó sí ni yóò kọ́ onímọ̀gbà tí wọ́n ju nǹkan sí nígbà tó bá sọ fún pé àwọn kan ti fẹ́ pa ọ́ wọ́n ti fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ìwá nù sọjí tó wá ìlọ́lọ́ fi là ẹ́ wọ́n ní tí wọ́n dè fún ọ tó wàá bẹ̀rẹ̀ àwọn èdè kéde ábàrà bàbàbàbàbàbà gbé bá jẹun wá nígbà wọn bá yọ bá jù lóòótọ́ ní tí òfin síbẹ̀ tí wọ́n yọ jáde ẹ̀rù ní má bàa ọwọ́ alẹ́ tó lé inú ètò òun ṣe òun ni mùsù olóńgbò ẹnìkan wọ́n ní pọ́ìnì yẹn ti dé àwọn ti rí i pé olówó ni tààrà end of discussion mọ́tò ganan ló gbé wá níjọ́ náà bó ti wá wá òun wá wá láti láti sneak wọ bó ti wọ́n náà nìyẹn láti sneak wọnú mọ́tò ẹ̀ òun wá lọ gbé mùsù yẹn sínú ẹ̀ ọlọ́run lọ yọ òun jọ tàwí òun wọnú mọ́tò tán lẹ́nu yẹn padà lọ́fẹ́ mú nǹkan nu mọ́tò lọ́gbàgbé <laughs> wàhálà dé ẹ̀rù títà wà bá kólóńgbò yọ sáwọn dùn kọ́mọ́ tí ì dùn <laughs> mo bẹ́ẹ̀ bí lọ dún àti rí túnú ọlọ́run sì wà ọlọ́run sì yọ òun yẹn kọ́dà ẹni yẹn ò mà. ọwọ́ àlọ́ tán òun sì jáde òun lọ́ọ́ fi olóńgbò sínú mọ́tò ẹ̀ òun ti dì mú nọ́mbà plate nọ́mbà ẹ̀ òun ti kọ́ àwọn ti fi bí aṣọ pupa kan síwájú plate nọ́mbà ẹ̀ àwọn ti fi ológbò sínú mọ́tò òun sì ti mú plate nọ́mbà mọ́tò yẹn òun ti lọ síwájú wọ́n ta òun ti lọ fi plate nọ́mbà yẹn òun ti síwájú ẹ̀ títí àgbà àwọn tó ń identify ẹni yẹn orí kìnìún náà ló ti pè é nọ́mbà mọ́tò báyìí báyìí báyìí wẹ́ẹ́ báyìí báyìí ọ̀gbọ́dọ̀ lọ́kọ́ rí wọn. subhanallah ẹni ó lẹ́ni yóò gbé mọ́tò yẹn lọ kú mẹ́ẹ̀ kódà ó sọ pásítọ̀ tí wọ́n fún mọ́tò yẹn ó lóun ti wo ká ẹlòmíì ò lè lẹ́tọ̀ọ́ sí mọ́tò yẹn kódà lọ́dún náà pásítọ̀ bí yẹ òun ti ẹ̀sìpẹ́tì fóun ni wọ́n fún ẹni tí wọ́n fún mọ́tò yẹn náà wọ́n tún fún lọ́dún yẹn kí la fẹ́ lò pẹ̀lú pé lè ta àǹfẹ̀ kiri bá a fi sọ àtìlẹ̀ nìkan ẹlòmíì wá ń bẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí ní sáfẹ́ ṣe ọ̀nà táwọn yẹn fi ń wá owó lágbàá lọ́bẹ̀ yẹn owó ni wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ náà máa ẹ wá wọ̀nà tẹ́ nígbà wa owó tẹ̀ fúngbà tó bá ṣe yẹn nísìn sọmọ pé wọ́n nu mọ́tò ẹ àwọn tó bá pa olóńgbò kan wọ́n gbé sínú ẹ̀ lọ́wọ́ kíníkan wọ́n ti fi aṣọ kíníkan aṣọ dúdú kan síbi plate number ẹ tó sì débẹ̀ tó bá bẹ́ẹ̀ lóòótọ́ ṣèbí ṣe ọmọ àná ọdún sílẹ̀. ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ nú àdàwọn àfáà náà o àwọn àfáà tí wọ́n ní sàrúkí lọ́wọ́ tààrà wọ́n hàn àwọn èèyàn lé mọ́ o ti ti pàǹsọ̀ tẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn àwọn àbá tí wọ́n ṣe yálà gba àwọn ẹ̀wọ̀n àwọn èèyàn lè mọ o láti máa ń sọ o yóò nù níjọ́ wọn fẹ́ràn wa o tó náà pàṣẹ àwọn tú. nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe ọ rí àgbọn àgbọn ń wò yẹn ibì kan ń bẹ lórí ẹ̀ kò níbi tí wọ́n ibì kan fi ibẹ̀ rọ nǹkan sínú sẹ́ríkì ní ẹnu abẹ́rẹ́ tí wọ́n bí fún yàn lábẹ́rẹ́ wọn pẹ̀lú ké rẹ̀ wọ́n á lè lọ ọrọ̀ bíi osùn sẹ́wọ̀n kó sùn pupa wọ́n á rọ bíi osùn sí tí ó pọ́n dáadáa sẹ́wọ̀n kó wọ́n mi tẹ̀ pẹ̀lú omi wọ́n ti mi tẹ̀ pẹ̀lú omi omi náà sì ní bẹ́ẹ̀ náà àgbọn náà tẹ́lẹ̀ náà wọ́n wá kí ibọ̀ bí orí yẹn wọ́n wá tẹ osùn yẹn sínú ẹ̀ tí ti tẹ̀ sínú ẹ̀ dọ́pá ojú kìíní yẹn ó pàdé padà àbíkẹ́sì tó bá pé kọ̀ bá tó bá pé abẹ́rẹ́ táwọn lò ó ti jẹ́ kí ẹnu kìíní ìwọ́fẹ́ wọn ti mọ̀ bí wọ́n ti lẹ̀ padà síbẹ̀. nígbà wọn bá wá gbé fún yàn wọn kàn sọ pé kọ́ra àgbọn wa náà nípa àwọn bá ṣàdúrà sí kọ́ra àgbọn wa àwọn bá ṣàdúrà sí àgbọn tọ́lá wa náà ní o wọn wá kíkọ náà nìyẹn wọn wá gbé fún pé kọ́mọ lọ lè fi rọrí. kọ́mọ lọ lè rọrí ọba dìbí ọjọ́ keje kó wa. nígbà tó wọ́n bá gbé wá padà wọ́n lè pé ọyá fọ àgbọn yẹn fúnra rẹ̀ àgbọn tó gbọ́ àyẹn fọ fúnra rẹ̀ nígbà tó bá fọ tó di bí ẹ̀gẹ́ nínú àgbọn tẹ̀wọ̀n pé ọbẹ̀ ti sọ ọbẹ̀ ti sọ kò sí irú lọ́tọ̀ wọn lè pa fún táwọn rẹ ni wọ́n ń gbà síbẹ̀ díẹ̀ díẹ̀ báwọn ẹ̀gẹ́ rẹ òun ni wọ́n ń gbà síbẹ̀ díẹ̀ díẹ̀ báwọn tẹ̀wọ̀n kó di ká máa nẹgọ́sẹ̀tì lókù pípò lẹ̀jẹ̀ wọn sì wá ní gbẹ̀tán á tí ò ní jẹ́ kẹ́jẹ́ rẹ̀ gbẹ̀tán àbíkọ́ lọ́mú five million wa torí pé nǹkan tá a lò sí nǹkan kékeré kọ́ tọ́ba jẹ́ nítorí lówó lọ́wọ́ bí òun lè ṣe ní five million lẹ̀ bó ti wà ní líìgì lọ́wọ́ à ń gbàǹjà kì í ṣe ibì kan ṣoṣo lọ́wọ́ àwọn ọgbọ́n ọgbọ́n táwọn èèyàn fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láyé nìyẹn ṣùgbọ́n bí wọ́n gbà láyé ọlọ́wọ́ ṣùgbọ́n wọn náà kí wọn náà tó wẹ̀ sọ́wọ́ wọn kò lásìkò kálukú náà kásẹ̀sìn bó ti yẹ kásẹ̀sìn ká má máa fẹ̀sìn kásìn má ti wọ́n sọ wádìí oúnjẹ tí wọ́n máa jẹ. ibi a ti ń lọ bẹ̀ òun ni wípé ẹlòmíì torí fóun náà ń wá owó ìfàbùkù kànẹ́bì òun ni ọ̀wà lọ́lẹ̀ ń yàn láàyò náà ìpínlẹ̀ náà kórí fóònù náà dáadáa ọkùnrin kan bẹ́ẹ̀ tí ń sọ dáadáa tí máa bú ànẹ́bì ṣe wú báyìí ẹ fi ilẹ̀ ọlọ́run ti sọ ǹjẹ́ ọkàn gùn ẹ̀ ọlọ́run bá àlejò ọlá ní làánà òfin dúnìyà ìgbégínà sáànù ọlọ́run ó jẹ tiẹ̀ láyé làánà ana bi nwa ìgbéjìnà sáànù ọlọ́run ọjẹ tiẹ̀ láyé kódà wà lá ákérò tó ti jọ́ gbẹ̀dà rẹ̀ kìyàmà náà ìgbéjìnà sáànù ọlọ́run ọjẹ tiẹ̀ kò ní ràánù ọlọ́run jọ́ gbẹ̀dà rẹ̀ kìyàmà ìyẹn nìkan tó wa kọ́ wà á tẹ̀ láwọn àdáyébá mọ̀ yìí ìyá ẹlẹ́ta ẹlẹ́rù ọmọ jẹ yọmọ pé kọ́lá pé fi wọ́n jẹ́ ìyà níjọba ìyàlẹ̀ kìámà lóòótọ́ ṣùgbọ́n àná ọlọ́run padà lé wọn bá wọ́n ti kọ́kọ́ wọná wọn ànírà sínú ná tó bá padà yá wọ́n padà yọ wọ́n kù nínú iná wọn padà wà náà ìtọ́nà nǹkan bíi pé irú àwọn ìyẹn àwọn ò ní lẹ́tọ̀ọ́ àánú wọn ọlọ́run ò ní bá àwọn yẹn ìtumọ̀ kọ́nà kọ́ làwọn irú yà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ní tẹ́yìn lè fi wá rí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá àdìgbò láti sọ fún wa yìí o. eléyìí wá já mọ̀ yìí pé ajẹ́ pé ìparọ́ máa nẹ́bì kódà gẹ́gẹ́ bí irọ́ pípa tí wọ́n pa mọ́ èèyàn lásán tó ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àdìgbò láwọ̀ bẹ́ẹ̀ ká máa bára nira wa náà ọlọ́wọ́ ni walladhina yudhuna al-mu'minina wal-mu'minat ọlọ́ni ìwà rẹ̀ ti ń fara ní àwọn olùgbọ́ náà bá gbọ́ lọ́kùnrin àtàwọn olùgbọ́ náà bá gbọ́ lóbìnrin bèkẹ́ irin mọ́kẹ́ta láì ṣe tí wọ́n lẹ́tọ̀ọ́ ká fara bẹ́ẹ̀ ni wọ́n tọ́lẹ́ lómi náà lẹ́tọ̀ọ́ ká fara ni ẹni tó jalè tó gbé lọ́wọ́ ìnira ni òun ló bùkátà tó gbé lọ́wọ́ ẹni tó náà pààyàn tí wọ́n pa àwọn náà ìnira ni òun ló bùkátà ẹ̀ ẹni tó ṣe àwọn ìwà ẹ̀ṣẹ̀ kan tó bùkátà ká pọ́nìṣẹ̀ pọ́nìṣẹ̀tì tí wọ́n fún un yẹn náà ìnira tó gbà yẹn ó lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n ẹni tí ò nínú àwọn ọ̀nà táwọn yẹn máa ń gbà fara ní ọmọlàkejì òun náà nìkan máa parọ́ ma parọ́ sinama wájú sinama ìnira lélẹ́yìí àtúwò nǹkan tí ò ṣe ká máa sọ ipò ṣe é bẹ́ẹ̀ náà kéèyàn jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ ara nira nítorí pọ́kàn tó ń ní inú síyàn pé ẹ̀yàn mi nì inú gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá àlejò ọlá ó jẹ́ ká mọ̀ yìí pé irú nǹkan bẹ́ẹ̀ kò dáa kéèyàn máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà wọn ru àwọn ìwà bòtá náà tí wọ́n rù yẹn òun là ń pè ní ọlọ́ni gbogbo àti wọ́n ṣe bẹ́ẹ̀ bákọ̀ ní ìta mẹ́lú wọn wọ́n ti ru àwọn ìwà ẹ̀fẹ́ ńlá àwọn ìparọ́mọ́ni wọ́n ti rú wáyé bíi máa mú bí iná ẹ̀ṣẹ̀ tó sì fojú hàn òun ni nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n sì jìyà ẹ̀ tàn lè bọ́ mbẹ̀. àwọn abọ́ni ma tafsir ní tahamalu kẹ́díbà ń wà dánbá báyìí náà ń dọ̀ àhìrọ̀ ẹ̀rí ga wọ́n ní irọ́ tó tóbi òun ni wọ́n ti rù yẹn wọ́n parọ́ ẹlẹ́ni ntí ò lẹ́tọ̀ọ́ sí wọ́n ti pè é máa abẹ́rẹ́ ta ìwà ẹsẹ̀ ní òun láwa fi sọ lẹ́ẹ̀kan yín pé bẹ́ẹ̀yẹn bá ti wá tó náà bẹ́ẹ̀ náà ni tó o bá wà nípò kan wọ́n fara lọ́mọlá kejì bẹ́ẹ̀ni àwọn tí wọ́n jẹ́ pírẹ́sidẹ́ǹtì gọ́fúnà lénìí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n ń jẹ mọ́lẹ̀ ẹjọ́ bó wọn fẹ́ rò wájú ọlọ́run bó wọn ṣe fẹ́ bọ́ mbẹ̀ báyìí bó tilẹ̀ jẹ́ sí wípé àwọn kẹta sọ yìí láti máa sọ fúnra pé ìwà ká máa du olórí ẹ̀rú ọ̀mà ba ẹni tí ọba máa ti bẹ lábẹ́ olórí ẹ̀rú ọ̀mà bá púpọ̀ pé ìdu olórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wá sé sí wọn lọ́rùn àwọn náà wò bì wọ́n béèrè lọ́wọ́ wọn eléyà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ àwọn ẹ̀tọ́ tó yẹ pé àwa tá a wà ní stéètì yìí nìkan tá a nídìí láti gbà lọ́dọ̀ gọ́vnà ṣé gbogbo wa ló lè fúnlẹ̀ tọ́ wa yóò sì yóò sàn jọ̀ wọlé àlìkìyà mọ̀ bẹ́ẹ̀ náà pẹ́sidẹ́ntì bẹ́ẹ̀ náà lọ́ba ìlú bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá wà nípò ńláńlá ipò ńláńlá ẹ̀rí pa gbé láti ilé olé náà ìwọ tó wà ní ipò baálé náà ẹ̀tọ́ tó yẹ kó o ṣe tó o bá ti ṣe tó ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀ ìyàwó rẹ òfin lẹ́tọ̀ọ́ rẹ̀ ìnira ni o. ká sọ̀rọ̀ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ká sì ma máa jù kóró wa ntẹ́yìn a ṣe ọ̀rọ̀ tó o bá ti mà yẹn gbọ́dọ̀ sọ́ra inú ni ntọ́ mà nkpó ṣẹlẹ̀ kó o sọ pé nìyí ah o a gbọ́dọ̀ sọ́ra ọ̀rọ̀ tá sọ ká mọ̀ màdájú nípa rẹ̀ o tá a bá mọ̀dájú sọ o. ọlọ́run ní bá kọ́ wọ́n ti parọ́ tó tóbi wọ́n sì ti ní ìwà ẹ̀ṣẹ̀ eléyìí tó bojú hàn. àyà tábì dúró òun ni àyà tọ́lọ́mọ bá àlejò ọlá ti ń pàṣẹ bá nẹ́bì fáwọn ìyàwó ànẹ́bì àti gbogbo obìnrin mùsùlùmí eléyìí là ń pè ní àyà tó ìjàb aya tó sọ nípa pé kéèyàn ó lo ìjàb kóbìnrin ó bo gbogbo ara ẹ̀ ó fi dójú ọlọ́ni yá ìwà ànẹ́bì mo pèrè ànẹ́bì kúlẹ̀ àti káwá bá nàá ti kà ọlọ́ni sọ fáwọn ìyàwó rẹ wà bànátíkà kó o sì sọ fáwọn ọmọbìnrin rẹ wà ní sáà ìlì mùmínì àti obìnrin gbogbo mùmínì pátá ẹ̀rí obìnrin tó bá wá ríra rẹ̀ yọ́lẹ̀ níbi eléyìí a rí wípé ẹlòmíràn máa pé ṣebí ìyàwó ànábì ni ṣebí ọmọ ànábì nìkan ni nìsáà ìlì mùmínì náà ńkọ́ tí wèé ṣe tọkọ ti ṣe mùmínì ajẹ́pẹ́ tọkọ rẹ̀ bá ṣe mùmínì tọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ ajẹ́pẹ́ kọ̀ bọ̀ wí ṣùgbọ́n tó bá ti jẹ́ pọ́ bá ti fọ́ wí làbá àwọn àfi sọ wípé tí wọ́n ń sọ̀rọ̀ kábòrò agbo ara wa tẹ́nìkan wá ń ta kò wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àbá ni ọlọ́run ọba wí <laughs> ọlọ́run ọba wí nù kọ́lọ̀ bá bá wí ni kọ̀yẹ́kọ́ ẹ̀sẹ̀ takò torí pé mùmí ni ọlọ́run dákọ̀ ṣé mùmí ni ni ọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti lọ pé kọ̀ bọ̀ wí àti pé wò kí ń ṣe mùmí ni nìyẹn wákọ̀ ni àkàràkìtà náà sákà mi náà dá nínà ìmáànì ó ti yọra rẹ̀ kó nu ìmáànì ọlọ́ni ẹ sọ fún wọn wípé yóò di ní iná àlè yìí náà mi ń jálá bíbí iná kí wọ́n jẹ́ kí aṣọ wọn kó máa balẹ̀ kó bo gbogbo ara wọn kí wọ́n jẹ́ káṣọ wọn máa balẹ̀ kó bo gbogbo ara wọn èyí tí wọ́n sọ yẹn yòdì ní iná àlè iná mi ń jálá bíbí iná àbá ni yorùkínà aláwájú ìhínà àlìjẹlbà wọ́n gbọ́dọ̀ jẹ́ kí aṣọ bo gbogbo ojú wọn náà wálẹ̀. àtàlàyé bùdú mínà lè mara àti ilá àìnú wáyídà àyàfi ọmọ ojú nìkan báyìí ọmọ hàn bẹ́ẹ̀ a tọ̀rí tí ọmọ fi rí ojú ọ̀nà bí ti bá ń lọ ìdá kọ́ra jẹ́tìlẹ̀ ajá nígbà tó báyìí kó bá ń jáde torí ti sọ àwọn kan ṣáájú pé àwọn kan wọ́n lè máa lójú yàn wọ́n lè ń bú wọ́n ti lé rí ìyẹn tó wọ́n ń pè nínú ilé náà ni kìtìkì eléyìí ije ọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé máa ń le lára wa díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba àlekè ọlá ló sọ ọlọ́ni ìdáríkà àdènà èyí tọ́lọ́ wá fẹ́ sọ yìí gbogbo wọn tó ń bojú tó ń bora náà ọ̀rọ̀ bọ̀ wí ọlọ́ni ìdáríkà àdènà eléyìí òun ló súnmọ́ ayò rọ̀fìnà láti lè jẹ́ ká dá o ẹni fara rẹ̀ lẹ̀ ṣé ìwà yẹn bẹ lọ́wọ́ tiẹ̀ náà àbọ̀ kan lásán bójú lásán àmọ́ ìyá ẹlẹ́hà tán àtọ́dá sọ bójú lásán ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ òjò wa ẹlẹ́hà ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ òjò òfara rẹ lẹ̀ fọlọ́hùn wọn náà máa burú tó ń ṣe lábẹ́ ẹ̀ ha ọmọ ìyá pa àṣẹ ọlọ́run tó ń ṣe lábẹ́ ẹ̀ ha tọ́ba lọ jẹ́ pé bẹ́ẹ̀ lọ bá rí wọn náà ò kèé o. kèé ṣe wọ́n lọ fẹ́ rí oore tọ́lọ́ọ̀bà àlekọ́lá sọ pé ó wà fún wọn yìí o ọlọ́ọ̀bà àlekọ́lá ní dáálẹ́ka dínáyìn rọ́fúnà eléyìí ló súnmọ́ jù ní tí fi da yín ní tí bá ti wá da yín mọ̀ pẹ́ ní ọlọ́run nípa aláyù dẹ̀yìn na a ìnira kankan máa kàn yín pé kan lọ rí kíní kan ẹlẹ́yà tó bá dúró déédéé pẹ̀lú ọlọ́run kò súnmọ́ kó ṣẹlẹ̀ kò súnmọ́ kó ṣe kíni kò súnmọ́ kó ṣẹlẹ̀ a kódà láìpẹ́ yìí ń gbọ́ pé wọ́n àwọn skul bọ́ọ̀ sí skul kan àwọn ọmọ yunifásitì kan àbá àwọn ọmọ college education kan wọ́n wọ́n wá fún programu kan láti skul wọn wọ́n wá ń padà lọ bóyá àwọn ọmọ ẹdẹ ni àbá àwọn ọmọ bìkan wọ́n wá ń padà lọ lójú ọ̀nà àwọn olè wá dá wọn lọ́nà wọ́n sì sa gbogbo àwọn ọmọ tọwọ́ pátá nù mọ́tò pátá wọ́n sì lọ rẹ́pù wọn gbogbo àwọn tó sì lo nìkọ́ọ̀bù tó lo ìjà wọ́n sì sàwọn sẹ́gbẹ̀sẹ̀gbẹ̀ àgọ́dọ̀ lórí àyẹlẹ ìtẹ́yẹ̀ wá fẹ́ sórí ibú fúnra ra wọn ni wọ́n kàn fáwọn ẹ̀bẹ̀ tẹ́tẹ́yẹ̀ wá fẹ́ sórí ibú èèyàn gbọ́dọ̀ dọ́dọ̀ rí ẹ̀yìn wọ̀nyí. ètò sọ̀wọ́n àyẹn náà ìbẹ̀rẹ̀ lọ́n bẹ lára wọn ni àwọn náà tẹ̀ lóbìnrin ọlọ́run lórí ìjáàbù lórí jẹ̀lbáàbù tí wọ́n lò ní tí wọ́n bá tẹ̀ lófin ọlọ́run lórí ìjáàbù lórí tí wọ́n lò náà wọ́n wọ àwọn náà pọ̀ yọ kẹ́ lójú wọn dànù pẹ̀lú. téèyàn bá tẹ̀ lófin ọlọ́run kọ́dà lọ́kùnrin náà ọlọ́run bá àlekọ́ lámà sí bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ bá bá wà kárí. bàbá làwọn jọ náà gẹ́gẹ́ bá àbá bá tún káwọn èèyàn mọ bọ́ọ̀lù ẹnu mọ́tò <laughs> àbá àwọn tí náà lè mọ tọ́ ara pé ìkẹ́dé lónìí àwọn bá bọ́ọ̀lẹ̀ báwọn ti bọ́ọ̀lẹ̀ táwọn àtẹ̀jú rẹ̀ àbá sọ́jú pé àwọn kájú sókè tó ìkẹ́dé ńlá ọ̀nà àyàfà ẹ̀yìn ìyẹn gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀yìn ẹ̀yìn bọ́sẹ̀gbẹ̀ kan bọ́sẹ̀gbẹ̀ kan ìyẹn gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀yìn ẹ̀yìn wọ́n sì sáàtì gbogbo ara wọn èèyàn pátá gbogbo tó wà lápò wọn pátá ẹni wọ́n bà lọ́wọ́ wọn àwọn tí ń gbọ̀n mi táwọn ọ̀fẹ́ àfa àfarabalẹ̀ kí ló ṣe é àdọ́dọ̀ ẹ̀ náà àfàlà àwọn ń ní o ṣùgbọ́n tọ̀ ẹ̀dá pẹ̀lú àwọn dúpẹ́ pọ́nà ṣe kíni o pọ́nà ọba àlejò kò jẹ́ kírù ìnira bẹ́ẹ̀ kó kà fẹ́ lò lórí eléyìí òun ní pé gbogbo obìnrin náà ń pàṣẹ kó wọlé fún wọn lọ tó ń lo tó ara rẹ dáadáa pa òfin ọba mọ́ tọ́ba dáríkà náà yóò rọ̀bùnà wọ́n tó bú ara rẹ̀ tó tẹ̀ lófin ọlọ́run ìyẹn ni wọ́n fi máa da ẹ̀mọ̀ pẹ́ ní relé yìí fálá yóò bẹ̀ iná ìyẹn ò ní wá lè jẹ́ kí àwọn sùtá kan ó se yín kí nira kan ó yín ọlọ́ni wa káàná ń lọ wọ́gọ̀ fún rọ́nrọ́hìnmá òun ànábì sọ àdìsí kan níjọ́ tí mo ti kà àdìsí rẹ̀ lùtì máa bà mí pé ah, ó gbọ́dọ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá bá sọ bẹ́ẹ̀ ni ànábì ní sẹ́ẹ̀rí tóbìnrin bá yọ báyìí tóbìnrin bá yọ gbòò báyìí tó yọ sí ìyẹn tí ń bọ̀ báyìí àwùjọ tí ń bọ̀ yẹn bó ti yọ yẹn ṣètánì ọ̀tẹ̀ náà yọ tàn náà ti gbòò papọ̀ báyìí ìwọ tó o bá ti wò báyìí ṣètánì lọ́bi jẹ́ pé ọlọ́run tó pàṣẹ náà pé máa rẹ̀ ju yín lẹ̀ o ẹ máa rẹ̀ ju yín lẹ̀ torí pé kẹ́rẹ́ torí ṣètọ́ ni máa ń ṣe àwọn iṣẹ́ yẹn káàkiri abẹ́lẹ́ ọba àlejò ọlá kọ́lọ́n kó fu kó su kọ́kà wá sínú ẹrú tó fún bá ti ń gbọ́rọ̀ ọlọ́run ọkàn rẹ̀ máa rọ̀ ma yóò sì máa rọrùn fún wa láti lò ọlọ́run jẹ́ kí lílò rẹ̀ kó máa rọrùn fún wa o rahman يا wa wa wa wa